ọjọ́ agbẹ́ bá tani lóró rẹ̀ wú ọjọ́ agbẹ́ kò bá tani lóró rẹ̀ fàgbọ́. omi tún kún kọjá fara yà wa àdùn ti fojú kẹ́bọ̀. hundred naira. ìyá ṣe mọ́ pórí yín ò pé. àwọn tó lè ṣe lábẹ́ ọ̀rọ̀ yìí kéèyàn fi ya ìpamọ́ kó máa ṣe ìyá ìgbẹ́ ẹrú. wọ́n fi sábà fi bàbá ńlá bàbá ìka tí wọ́n wá ń ni àṣàbí fi màá mi ṣe. kò lè possible náà ẹ ọ lè máa sọ pé ẹnìkan sọ fún ẹ pé ẹni tó ń clean ilẹ̀ ní ọ́fíìsì ìyàwó ni pé ìyá tó bí lọ́mọ. báwo wọ́n tó ń dùn mí bá mi gbá ilé kí wọ́n máa tẹ̀sẹ̀ lé wọn. ẹ jẹ́ pẹ́ kò mẹ́. àìdùn ó fi ìdúró àti ọ̀yàyà òfin lò mí ní májèlé. èmi wò kọ̀ọ̀kan ṣé kò ń ṣe wípé madam ṣoògùn o bóyá wọn á ní kó má fi owó yẹn tọ́jú ìyá wọn torí ẹ̀ náà ṣe ń wà bẹ́ẹ̀. one thousand naira lẹ́lẹ́dàá yín ta ẹ̀. àti owó burúkú wo ni mo ráyàn ní tí ò lè fi owó tọ́jú ìyá ìyá tó bí lọ́mọ. mo sọ mo wo orí mo ráyàn àṣà mo wá padà sọ bẹ́ẹ̀ ní àṣà bí akátá. ó dẹ̀ mọ́ pè mí àṣà bí akátá kìkì owó ni mi are you telling me to leave your house right now or forever. I am telling you to leave my house now and forever. I don't want to set my eyes on you again and again. àṣàbí tó bá jẹ́ lóòótọ́ ọyàn mi méjèèjì ló mú láti èyí lọ ó tún máa wọ́n ra yọ. wòlíì ni o adáhùn ṣe àbí babaláwo sẹ́ni bọ̀dẹ̀ tó máa lè ra ìgbìyànjú kúrò lórí ẹ̀.